kí ni ṣé díẹ̀ bàbá bàjẹ́ àbí tó bá wà lábẹ́ èdè bẹ́ẹ̀ ṣe sọ ó ṣe tú. ó ṣe tú. bọ́ọ̀lù ni tú. ṣe rí ìṣẹ̀dá tiwa ni àwa la ní bí mo ṣe jókòó yìí mo ní ìṣẹ̀dá tèmi ṣe gẹ́tì mi bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹni ìṣẹ̀dá tiyín tí obìnrin bá lóyún sínú ó ní ìṣẹ̀dá tiẹ̀ ọmọ tó gbé sínú yẹn ó ní ìṣẹ̀dá tiẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run parí gbogbo ọ̀rọ̀ ọlọ́run sọ ní ìwé àìsáyà ó ní ẹ béèrè lọ́wọ́ mi ní ti àwọn ọmọ mi ọkùnrin àti àwọn ọmọ mi obìnrin ní ti iṣẹ́ ọwọ́ mi ẹ pàṣẹ fún mi ṣe mọ̀ pé iṣẹ́ ọwọ́ ọlọ́run ni ìṣẹ̀dá yẹn ọlọ́run ló dáa so àwa tá a ní a lè pàṣẹ fún a lè bá sọ̀rọ̀ ìṣẹ̀dá àwọn ọmọ wa a lè bá sọ̀rọ̀ tí ìṣẹ̀dá yẹn bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wa a ṣe torí wípé àwọn tó ń lò ó lòdì sí wa ọ̀rọ̀ wọn ń bá a sọ so ọ̀rọ̀ tí wọ́n ń bá a sọ yẹn tó ń gbọ́ lójoojúmọ́ ọ̀rọ̀ ibi ni ọ̀rọ̀ ìṣẹ̀ tí ìṣẹ̀dá ń gbọ́ ọ̀rọ̀ tó lòdì ni ṣùgbọ́n ọlọ́run wá fún wa ní iṣẹ́ yìí ṣe pé kí olúkúlùkù di àmùrè kó bá ìṣẹ̀dá àti ẹ̀ náà sọ̀rọ̀ afẹ́sọ̀lálẹ́ jókòó sórí ibùsùn rẹ ìwọ ìṣẹ̀dá mi gbọ́ ọ̀rọ̀ olúwa lónìí ò gbọ́dọ̀ gbà bọ̀dẹ̀ oúnjẹ tí ọ̀tá máa ń fún ọ yẹn ò gbọ́dọ̀ jẹ ìdè tó dì ọ́ lórúkọ jésù kò tú nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé orúkọ kan ṣoṣo ní ìṣẹ̀dá yẹn lọ́rùn ká má tara wa bí èèyàn bá lè pe orúkọ jésù torí bíbélì wípé nítorí a ti fi orúkọ kan fún wa tó borí gbogbo orúkọ pé ní orúkọ jésù ni kí gbogbo ekun kí ó máa wólẹ̀ àwọn tí ń bẹ lọ́run àwọn tí ń bẹ láyé àtàwọn tí ń bẹ nísàlẹ̀. Hmm. tó ẹni tí a ti ń bá sọ̀rọ̀ ni màmá wa wòlíì obìnrin Victoria Ọláwòye tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí màmá wègún èpè a ti sọ ń pa ègún àti èpè ìdílé a tún ti sọ ń pa ìṣẹ̀dá ṣé gbogbo ẹ̀ ló lọ́nà àbáyọ. pátápátá gbogbo rẹ̀ ló lọ́nà àbáyọ. kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ náà ni wípé níwọ̀n ìgbà tí ènìyàn ti mọ̀ wípé orísun tí mo ti wá nì fún àpẹẹrẹ ẹ wo èmi ṣe mọ̀ pé a kì í bọ̀rìṣà ń lé wa ṣùgbọ́n a ní ègún nígbà tán bá fẹ́ kì wá lórí kì tiwa wá ní pẹ̀lẹ́ o ọmọ atẹ́niwíjọ́ kí pẹ́pẹ́ pé ọ̀rọ̀ má bàa ta dàálẹ̀ tó túmọ̀ sí wípé àwọn bàbá tó bí wa sáyé tí wọ́n bá sọ̀rọ̀ níbikíbi àdìsí àgbọ̀rọ̀ yẹn yẹ̀ wò ọ̀rọ̀ wọn ò kí ń talà kò kí ń sọnù ọ̀rọ̀ wọn ṣe iyebíye tó wọ́n mọ̀rọ̀ sọ wọ́n mẹjọ́ tò àmọ́ béèyàn bá wá sọ́ra tọrọ bá pọ̀ jù á sọ̀rọ̀ ara rẹ̀ láyé lọ́wọ́ èṣù lè lò ó àfìyẹn sẹ́gbẹ́ kan tá bá tún máa kì wá wọ́n máa kì wá lórí kìkan nígbà táwa wà lọ́mọdé àwa máa foríkì yẹn gàn. àwa máa foríkì yẹn soge gẹ́gẹ́ bí ọmọ ọba torí ilé ọba lèmi ti wá àwa máa ń lo oríkì yẹn ẹ jẹ́ kí n kì í fún wa tọ́ba ti máa kì wá wọ́n nìkan pẹ̀lẹ́ o ọmọ ọlọ́yẹ àjíbọ̀kè ọmọ ọlọ́yẹ gégé ọmọ àṣèrìwọ̀wọ̀ ní gbòògbẹ́tì ọmọ òkè mélòó ló la gbòògbẹ́tì lọ òkè mẹ́rìndínlógún ló la gbòògbẹ́tì lọ mẹ́rin ooru mẹ́rin òjò mẹ́rin ọ̀dá mẹ́rin yòókù wá dúró gangan bí ògún òde wọ́n rán mi lóbì lẹ́yọ̀ mo wá kówó gbogbo fẹ́lẹ́ ẹlẹ́mi ń kawó olóbì ń sọ ó wá lólóbì má sọ mọ́ o ẹlẹ́mi ló lowó hmm. ẹ dájọ́ láàrin yẹn sẹ́rù yorùbá mi yẹn wọ́n ní kó lọ sanwó fólóbì ó wá kó owó yẹn fún ẹlẹ́mi nígbà tẹ́lẹ́mi wá ń ka owó owó tó ń kà yẹn ìsanwó rẹ̀ owó olówó ni ẹni tó lówó yẹn gangan wá dorí kodò ó wá ń sọ ẹni tó dorí kodò ńjọ́ yẹn bàbá àgbàlagbà yẹn tó rán mi sí wá bí mi pé ẹni tó dorí kodò ńjọ́ yẹn tó ń sọ kí ló ń ṣe hmm. ẹ gbọ́ kí ló ń ṣe ègún ló ń gùn owó tí wò ṣẹ́ rẹ̀ lẹ kó fẹ́ lòmíì ó wá ń fi inú gégùn agbẹ́bí agbèfálàní kagbárí agbèfẹ́lẹ́bí ẹ jáde síbẹ̀. Pô,